kí aláà ti gbé aláwọ̀ kó máa bá anábọ̀wà muhammad àwọn aráàlẹ́ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tọ ìlànà ẹ̀ títí di ọjọ́ gbẹ̀dàlkìyàmà eléyìí náà ni sẹ́rù kìtàbí bológun mọ́ràn ti ibn hajjar alasqalani rahimallahu ta'ala kìtàbí eléyìí tí a ṣìwà ni kìtàbí tahara babu lulu hadisi lè tí a ó ti bẹ̀rẹ̀ ní èní òun náà ni hadisi ogún ìyẹn ni hadisi tó jẹ́ 20 nínú kitabu ológun moram hadisi òun náà ṣàlàyé nípa alwalani وعن طلحة ابن مصرف عن أبيه عن جده رضي الله عنه قال وعيت رسول الله صلى الله عليه وسلم يفصل بين المضمضة والاستنشاق أخرجه أبو داود بإسناد ضعيف حديثي هو لا تيضا طلحة ومن صرف هنا أرى يولا تيضا ببارك bàbá rẹ̀ náà gbà wá láti ọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ wọ́n sọ pé bàbá bàbá rẹ̀ òun náà ni káàb ibn amri alhamdani òun sì jẹ́ ìkan nínú àwọn sàhábà nabi sallallahu alayhi wa sallam ó sọ pé ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam يفصل بين المضمضة والاستنشاق ó ṣe òpin aláàrin yíyọ ẹnu nù àti fífún imú àdísì yìí Abu Dawud ló gbà wá nínú súnánù rẹ̀ ṣùgbọ́n ẹgbàwá yìí ẹgbàwá tí kò lálàáfíà ni wọ́n nítorí pé ẹnìkan mẹ́mẹ́ tí wọ́n pè ní Layth ibni Abi Sulaim òun ní ẹnu kó lọ́dọ̀ àwọn afá pé dọ̀ífù ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Imamu An-Nawawi sọ pé àwọn afá ittafaqal ulama'u ala da'fihi wọ́n sọ pé ẹnu kó lọ́dọ̀ àwọn afá pé ẹni tó lẹ́ni ẹni gbàdísì lọ́wọ́ rẹ̀ ni nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àfá yìí òun náà ni pé ó ma ń yí sánádì padà ìyẹn ni pé yóò gbé ọmọ ọba fọ́ṣun hadisi tó já mursal ìyẹn ni hadisi tó ṣe pé tábìí ó ní sọ̀hábí ló gbà wá tábìí tó gbé lọ́dọ̀ ànábi tí ó gbé dé ọ̀dọ̀ sọ̀hábà ní òun yóò gbé yóò fi sánàdì eléyìí tó pé yóò wá sọ̀hábà fún tí gbogbo ẹ̀ yóò fi pé nǹkan tó jẹ́ mursal yóò ṣe rọ́pù rẹ̀ nítorí ìdí èyí àwọn afọ́ oní hadisi ní wọ́n gbé hadisi rẹ̀ jù sílẹ̀ láti má gba hadisi rẹ̀ nítorí pé ẹni tó wá ń ṣe báyìí àti pàíwọ́mọ́ anábi sallallahu alayhi wa sallam kò ní ṣòro fún nítorí náà a hadithi eléyìí tí a ń ká yìí tó wá látọ̀dọ̀ tọ́lá ọmọ musamman wọ́n ni hadithu tí kò lálàáfíà ní tọ́lá ọmọ musamman fukọ́ ni ẹni tó jẹ́ dọ̀ífù ọmọ àbí sulaim náà kí ni hadisi gan fi rinlẹ̀ ó ń rinlẹ̀ pé tí a bá ń ṣe àlùwàlá a ó yọnu lọ́tọ̀ a tún bu omi míì láti ṣe kí ni láti fi fún imú eléyìí sì ni madhab eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa ta gbọ́júmọ̀ ìyẹn ni madhab maliki pé ta bá ti ń ṣe àlùwàlá nìyí lẹ́yìn ìgbà tá a bá yọ nínú tán a ṣẹ̀ tó bu omi míì láti fi mu apákan àwọn onífíkì àwọn di eléyìí mú ṣùgbọ́n a ó sì wípé àdíìsì gbogbo wá ní àdíìsì tí ó lẹ́sẹ̀ lẹ́nu nítorí náà kì í ṣe súnà ni kí ayọ ẹnu lọ́tọ̀ kí a fi ìmú lọ́tọ̀ kí ló tàbí ní kò ṣe súnà nítorí pé àdísì tó gbé wá ní kò lálàáfíà nínú àwọn àdísì tí ó ń sọ̀rọ̀ nípa bá a ṣe ń yọnu àti bá a ṣe ń fi imú òun náà ni àdísì wá láti ọ̀dọ̀ àlì radiyallahu anhu fi sifatil wudu thumma tamadmada wastanthara salasan yumadmidu وينفر من الكف الذي يأخذ منه الماء أخرجه أبو داود والنسائي حديث إليه تي حديث تي أني على فياني ألي تبعوا أناني خليفة إلى كني تنسي علي يوم أبي طالب أنت النبي صلى الله عليه وسلم نفع تونا سنفع النبي ọlọ́wọ́n ọba náà nífẹ̀ẹ́ rẹ̀ òun náà sì nífẹ̀ẹ́ ọlọ́wọ́ gẹ́gẹ́ bí ojúṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa sallam bó ṣe sọ níjọ Khaybar pé máa gbé àsíyá ogun fún ọkùnrin kan yuhibbu Allahu wa rasuluhu wa yuhibbu Allaha wa rasulahu rẹ̀ àwọn sọ̀hábà ní wọ́n ń gbìyànjú kó jẹ́ pé àwọn ni àsíyá yẹn yóò tọ́ sí nítorí pé wọ́n mọ̀ pé ìròyìn yìí ìròyìn tó dáa ni gbogbo wọn náà ni wọ́n ń jẹ̀rán kó jẹ́ pé àwọn ni wọ́n fi ìròyìn tó dá ìròyìn rẹ̀ ìròyìn yìí kìí ṣe ìròyìn eléyìí tí wọ́n máa fi ròyìn ara èèyàn nílé ayé bí ṣùgbọ́n ìròyìn ìnífẹ́ ọlọ́run ìnífẹ́ anábì ó túmọ̀ sí pé alkiyama ó mú lẹ́mí ẹni tí ìròyìn yìí ń bẹ lára rẹ̀ nítorí náà ló jẹ́ pé àwọn sàhábà ní wọ́n ń tàn mọ́ pé kó jẹ́ pé àsíá yẹn àwọn ni wọ́n gbé fún kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ pé káwọn jẹun lórí àbí kí wọ́n bèèrè fún ìjẹun lórí kọ́ náà Ali radiyallahu anhu ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n anábì sallallahu alayhi ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá anábì ẹni tó tọ́ anábì sallallahu alayhi wa sallam tí í ṣe Abu Talib ó sì tún jẹ́ ọkọ ọmọ anábì tí í ṣe Fatima nígbà tí òjíṣẹ́ aráhùn sallallahu alayhi wa sallam tí ó ṣe ìdíwá ní ẹni àwọn èèyàn kan wọ́n tara alì ṣoríire àwọn èèyàn kan sì tara rẹ̀ ṣorí ibú alì rọ̀bí ọ̀rọ̀ àìbò ó sọ pé òjíṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam tamadumadọ̀ wastanthara salasan ó kí a ní omi nì kí a jẹ́ fi omi ká fi yọ ẹnu nù ó ní ànábì sallallahu alayhi wa sallam ó yọ ẹnu nù ó sì fi imú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá ṣàlàyé bí ànábì sallallahu alayhi wa sallam bó ṣe ń yọ ẹnu fi imú ó ní wàyánfìwú وينثب lẹ́bí yàkùnù mìngùnmá ó ní منه الماء أني يو fi mú nínú pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ eléyìí tí ó fi bu omi ìròyìn eléyìí ó yàtọ̀ sí ìròyìn àdísì àkọ́kọ́ ta ní kò lálàáfíà wọ́n ní tí anábì sallallahu alayhi wa sallam tó bá bu omi àlọ́ àlá sí ọwọ́ báyìí ọwọ́ ìkan náà ni ó fi bu omi sẹ́nu ọwọ́ ìkan náà ni yóò fi fi omi ṣe kí ni ni fi fa omi símú yóò wà fà á jáde pẹ̀lú ọwọ́ míì so omi náà wọ́n wá ní òun náà ni ó lò òun ìyẹn ni pé tó bá bu omi sọ́wọ́ yóò bu díẹ̀ sẹ́nu yóò fi díẹ̀ símú yóò tún bu díẹ̀ sẹ́nu yóò tún fi díẹ̀ símú yóò fi díẹ̀ sẹ́nu yóò tún fi èyí tó kù símú bí ó ṣe ṣe nìyẹn bí ìtumọ̀ àdéfì gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ wọ́n ni minkafin wahida níbi ọwọ́ kan torí pé wọ́n ní káfù ní muannas ni ìyẹn ni pé abo ni ṣùgbọ́n tàníṣù tẹ mọ̀jáàzì kì í ṣe àkíkí so wọ́n lè lò ó ní wáhídà wọ́n sì lè lò ó ní kíni wáhídà náà ó túmọ̀ sí pé nínú ọ̀nà tá a máa ń gbà yọ lónù òun ni kí a kí a bu omi sí ọwọ́ kan omi tá yẹn ẹ̀kan náà péré láàbù àá wá ṣe kíni a wà fi yọnu nù a sì fi fi múlẹ̀ mẹ́ta láláì ní bu omi míì eléyìí ni ọ̀nà tí hadithi Ali radiyallahu anhu tó gbà ṣe àlàyé yẹn hadith ẹlẹ́kẹta tóun náà ṣàlàyé bí oníṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa sallam bó ṣe yọnu nù òun náà ni hadith wá láti ọ̀dọ̀ Abdullah ibn Zayd radiyallahu anhu في صفة الوضوء هنا نبي يوني علو على نبي صلى الله عليه وسلم أني ثم أدخل يده فمضمض واستنشق من كف واحد يفعل ذلك ثلاثا متفق عليه عبد الله بن زيد أصدق صلى الله عليه وسلم nígbà tó ń ṣe bí ló ń ṣàlàyé bí anábì sallallahu alayhi wa sallam ṣe máa ń ṣe àlùwàlá wọ́n ní fún ma fọ́lá yadahu àìfìlmà lẹ́yìn náà anábì sallallahu alayhi wa yóò ti ọwọ́ rẹ̀ bomi tó gbé kalẹ̀ tó fi ń ṣe àlùwàlá yóò wá fi ṣe kíni yóò wá fi yọ ẹnu nù at the same time náà yóò fi fún imú ṣùgbọ́n minkafin wahid láti ọwọ́ kan náà ni ṣùgbọ́n yẹ́fọ́ àdáríká tàlátà yóò ṣe lẹ́mẹ̀ta yẹn pé yóò bomi yóò dá díẹ̀ sẹ́nu yóò fi yókù yóò fi fi imú yẹn pé yóò dá díẹ̀ sẹ́nu yóò fa díẹ̀ símú yóò wá fi ọwọ́ kejì ní yóò fi fà jáde alákọ̀ọ́kọ́ nìyẹn yóò tún bú omi yóò dá díẹ̀ sẹ́nu yóò fi yóò fi tó kù sí imú yóò fà á jáde ẹlẹ́kejì yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta eléyìí ẹnu kò lórí lálàáfíà rẹ̀ láàrin buhari àti muslim nítorí náà àwọn àfá àwọn pín ọ̀nà ta ma ń gbà yọnu àti ta ma ń gbà fín imú ni wọ́n kò sí ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ wọ́n mọ́ lórí hadith kíni hadith ọmọ kíni tọ́lá ọmọ musamman ìyẹn ni pé ká bú omi kan ká fi yọ nínú ká túbú ká yọ nínú lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà ká ṣẹ̀ṣẹ̀ wá bú omi lẹ́ẹ̀mẹ́ta ní ká fi fẹ́ nù ṣùgbọ́n eléyìí bó nínú àwọn àfọ́ onífíkíù kan gba wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n máa lé lórí ìkó lálàáfíà ẹlẹ́kejì òun ni kó jẹ́ pé ọwọ́ kan omi ẹ̀kan náà láàbù omi ẹ̀kan tá a yi, owo yìí òun náà láàfi lọ́nùnù láàfi fi mú lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n wọ́n sọ pé eléyìí náà àárín méjì ló wà eléyìí kò ní fẹ́ rọrùn dáadáa nítorí pé ká tó ṣe lórí ẹ̀kẹta níjọmọ́ omi yóò ti tán bó lè jẹ́ pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam nígbà míì ni yóò ṣàlù àlá lẹ́yọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nígbà míì yóò ṣe ní méjì méjì nígbà míì yóò ṣe ní mẹ́ta mẹ́ta ìyẹn ni pé àwọn àyè tá a máa ń wẹ̀ nì a lè ṣe lẹ́yọ kọ̀ọ̀kan bàálà ìfín a lè ṣe ní méjì méjì a sì lè ṣe ní mẹ́ta mẹ́ta ṣùgbọ́n èyí tó pé jù òun náà ní kí ni òun ni hadisi ọmọ abdullah ọmọ yẹn abdullah ọmọ tó wà ní àti muslim ni jẹ́ pé omi táàbù ni a sì fi ṣan ẹnu àti lára ìmáṣọ ẹnu lọ́tọ̀ lára ìmáfin imu lọ́tọ̀ eléyìí ni ọ̀nà eléyìí tí ó dájú téèyàn lè fi ṣe àlùwàlá nígbàtí a bá àbí téèyàn lè fi yọ nínú àti láti fífin imú ó lè jẹ́ pé a nínú àwọn àfá tí wọ́n sọ pé a lè máa ṣe lẹ́ǹkan níjọ́ kan kàtúnṣe míì níjọ́ míì kàtúnṣe míì níjọ́ míì ṣùgbọ́n bàbá ti ẹ̀ lò èyí tó lálàáfíà ń bẹ̀ náà láàlò nítorí pé tó nílẹ̀ tó lékè lọ́dọ̀ àwọn afọ́ní hadith ni pé hadith da'if a kì í ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ tàbà ti ẹ̀ lo kèfí àkànní àálù hadith ali àbíkalọ̀ hadith abdullah ọmọ zaid نعم حديث ليتي أتلي عن عنس رضي الله عنه قال رأى النبي صلى الله عليه وسلم رجلا وفي قدمه مثل مثل الدخن لم يصبه الماء فقال ارجع فأحسن وضوءك أخرجه أبو داود والنسائي حديثي أنا صلى كيلو باوا ó sọ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òun rí ó ní ra'a an-nabiyyu sallallahu alayhi wa sallam ó rí òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kò máa bá afwan ó ní ra'a an-nabiyyu sallallahu والنبي صلى الله عليه وسلم رجلا ànábì rí ọkùnrin kan wọ́n fi kọ́dámi hí mithlu dhufri lam yusuf ulma ó wá wà ní ẹsẹ̀ rẹ̀ nǹkan tó dàbí nǹkaná ìyẹn ni ẹ̀ka kan nínú ẹsẹ̀ pàtì kan nínú ẹsẹ̀ rẹ̀ ní ààyè díẹ̀ tó jẹ́ pé ààyè yẹn ní ó fẹ́ ṣe dédé nǹkan náà wa ní fífẹ́ rẹ̀ àti bí ó ṣe gùn tó lẹ́míùsí pòlìmà omi ò dé ààyè yẹn kí wọ́n lànà bí wí fún ó ní oúnjẹ fa ahsin wudu àti ó ní ilẹ̀ lágbájá padà lọ tún àlò àlá rẹ̀ ṣe padà lọ ṣe àlò aláàrẹ dáadáa ká má sọ wípé lọ tún ṣe orin èròjẹ padà ta ẹsìn wùdó àkì lọ ṣe àlò àlá dáadáa náà hadithi yìí ó fi yé wa pé tá a bá ń ṣe àlò àlá nìyí àwọn oríkèéríkèé tá a bá fẹ́ wẹ̀ àbẹ́yìí tá a bá fẹ́ pa a gbọ́dọ̀ jẹ́ kó kárí kómi ń dé gbogbo rẹ̀ tá a bá fẹ́ fọ ọwọ́ ni kómi ń dé gbogbo ọwọ́ tá a bá fẹ́ fọ ẹsẹ̀ kómi ń dé gbogbo ẹsẹ̀ tó bá sì yẹ pé a pa orí náà ni omi gbọ́dọ̀ kan gbogbo orí wa eléyìí ni ọ̀rọ̀ tó bá súnà anábì musallallahu alayhi wa kó lè jẹ́ pé lọ́dọ̀ àwọn hànàfíà àwọn gbà pé tó bá ti lè ká apá kan níbẹ̀ ní wọ́n gbà pé ìyẹn náà ti tó ṣùgbọ́n èyí tó bá súnnà mú tó bá nǹkan tí anábi sallallahu alayhi sọ mú òun náà ni pé gbogbo àwọn oríkèríkè yẹn ní omi gbọdọ̀ débẹ̀ ìyẹn náà ni wọ́n ń pè ní isbahul wudu níbẹ̀ náà àwọ̀ àgbọ̀yí pé kí a ṣe àlọ́ àlákó pé lára ọ̀ràn àyàn ni ìyẹn jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀jì ni pé nínú àwọn nǹkan tó yẹ kí gbogbo wa kíyèsí àgàgà ẹni tí ọlọ́wọ́n bá bá fún nǹkan kan mà nínú mọ̀ tí ajogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kó fi ṣe àwọn èèyàn láǹfààní pẹ̀lú pé ó rí ẹnìkan tó gbé nǹkan tó yẹ kó ṣe jù sílẹ̀ kó sọ fún pé lágbájá kìíní ó yẹ kó ṣe agaga àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tá a fi sin lọ́wọ́ nítorí pé alọ́run sallallahu alayhi wa sallam kò gbójú rẹ̀ kó kò dákẹ́ ó ṣe kí ni ó sọ pé erùjẹ́ fa ahsin wudu'ak padà lọ ṣe àlùwàlá rẹ̀ dáadáa nítorí náà tá a bá rẹ́ nìkan tóun náà ò ṣe àlò àlá dáadáa ní bóyá apá kan ló fi sílẹ̀ àbí ẹ̀ka kan ló fi sílẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ àwa náà gbọ́dọ̀ sọ fún pé àlò àlá ibi yóò fọ́ lọ fọ́ dáadáa eléyìí nínú àwọn ojúṣe wa ni ká máa sọ dáadáa fún àwọn èèyàn eléyìí tí wọ́n gbójú sílẹ̀ tí wọ́n ṣe bákan náà nínú àwọn kọta àtúgbọ́ ibi àrífì òun ni pé ànábì sallallahu alayhi wa sallam sọ fún pé kó lọ ṣe àlọ́ àlá rẹ̀ dáadáa kí ni nǹkan tá a gbàlérò pẹ̀lú kó lọ ṣe àlọ́ àlá rẹ̀ dáadáa ṣé ìtumọ̀ rẹ̀ ni pé kó lọ bẹ̀rẹ̀ àlọ́ àlá yẹn láti bẹ̀rẹ̀ kó wá ṣe délẹ̀ àbí ìtumọ̀ rẹ̀ ni pé ibi tí ó mi ò dé kó lọ fọ́ dáadáa sheikh muhammad ibn salim al-hussein àwọn sọ pé ìtumọ̀ rẹ̀ òun náà ni pé tó bá yẹ pé wọ́n ní ìsánú mẹ́ẹ̀ òun náà ni kí tó bá yẹ pé àsìkò tó ti pẹ́ ní àsìkò yẹn ti pẹ́ wọ́n ní ìsánú mẹ́ẹ̀ náà ni pé kó bẹ̀rẹ̀ àlùwàlá yẹn láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó wáyé pé àsìkò tí ò tí pẹ́ ni wọ́n ní ìsánú mẹ́rin òun náà ni kó tún ààyè yẹn pọ̀ lápòjúwé sí èèyàn ṣe àlùwàlá lẹ́yìn wákàtí kan ó wá rẹ́ni tá lólogbo gbà ní ti ẹ̀fẹ́ sọ fún ẹlẹ́kan gbà tó ṣàlùwàlá tán pé ibì kan wà tí omi ò dé lára ẹsẹ̀ tó yẹ kó débẹ̀ bẹ́ẹ̀ sì ni ọjọ́ ti lọ irú ẹni bẹ́ẹ̀ kí ni ó ṣe jọmọ́ yóò padà lórí ọ̀tún àlùwà láyẹn ṣe láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kété tó ṣàlọ̀ àlá tó dìde ní àlàlà tó fẹ́ máa lọ lásọgbà lágbájá wo wápá rẹ omi ò débẹ̀ àbí wo ẹsẹ̀ rẹ omi ò débẹ̀ yóò wà lọ fọ ààyè yẹn náà mọ́sálà ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé tó bá yẹ pé irú àpèjúwe tó wà nù hadithi ń sìn ẹsẹ̀ ni so ó rọrùn fún ẹni tí ó ṣan ẹ̀ka kan nínú ẹsẹ̀ rẹ̀ kó kàn lọ ṣan ẹsẹ̀ lásán kó sì máa bá wọn lọ ṣùgbọ́n tó wá jẹ́ pé apá ń kọ́ a sì mọ́ pé tá a bá ṣan apá tán àtúpá orí lẹ́yìn náà àṣẹṣẹ̀ wá apá orí pọ̀ mọ́ etí lẹ́yìn náà àṣẹ wá sun ẹsẹ̀ wọ́n ní òun yóò ṣe kí ni yóò pa á yóò padà síbi ọwọ́ ẹ̀ yóò fọ ọwọ́ ẹ̀ tó bá tẹ̀ wá fọwọ́ tán yóò ṣe pa orí àti etí yóò ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí ẹsẹ̀ nítorí pé gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ tó lọ pé dandan ni àwọn oríkèéríkèé àlò àlá à ń láti tó tẹ̀lera wọn lábẹ̀ hadisi yìí náà wọ́n tún mú ìdájọ́ míì náà wá ìdájọ́ náà ni muwalat ìyẹn ni pé kí a ṣe àlò àlá ní sísẹ̀ntẹ̀lé ṣé dandan nìyẹn náà ni àbí kìí ṣe dandan ọ̀tọ̀ ni pé a ṣe ọwọ́ lẹ́yìn náà ayọnunu àti imú afọ ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtò tẹ̀lé wa wọn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú súnà ọ̀tọ̀ wá ni pé bá a ṣe ń ṣe kàntán náà la tún ṣe kí ni la ti ń bọ́ sí ibòmíì ṣé dandan ni àbí kí n ṣe dandan èyí tó nílẹ̀ lọ́dọ̀ àwọn afáàrin pé dandan ni nítorí pé wọ́n wá fún alápèjúwe wọ́n lẹ́ni tó ń ṣe àlùwàlá tó fọ ọwọ́ rẹ̀ ó wá dúró lẹ́yìn wákàtí kan ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kiri ó ṣẹ̀ yọ ẹnu ó ṣẹ̀ wá lẹ́yìn náà ó tún mi lọ ó ṣẹ̀ wá fojú ẹni yẹn ni ó wá ń ṣe bẹ́ẹ̀ títí títí tí tó à ń sọ pé ẹni yẹn ṣe àlùwàlá àbí ṣe àlùwàlá ṣe àwọn ní ẹni ẹni àlùwàlá ló ṣe rárá àní sọ pé àlùwàlá ló ṣe akọ̀lù fomi ṣan oríkèéríkè ara rẹ̀ lásán nítorí pé àlùwàlá ní a ṣe tẹ̀léra wọn náà àwọn àfáwà fi kí ni òdiwọ̀n tá a sọ pé pípẹ́ ó ti wà láàrin orígun kan bọ́ sí orígun míì wọ́n ní òdiwọ̀n rẹ̀ náà ni pé kí orígun tá a fọ̀tán kó má ì tí gbẹ ká tó ṣe èyí tó tẹ̀lé ṣùgbọ́n nígbà míì ó máa ń ṣẹlẹ̀ síyàn bóyá omi téèyàn lò kò tó omi ti wá tán èèyàn ń ṣẹ̀ṣẹ̀ bùkátà kó dìde gbé ẹsẹ̀ bí mélòó kan láti lọ bu omi ẹlòmíì yóò wá kó rẹ̀ sí yóò kó sínú ìnira pé ah, ṣé máa wá bẹ̀rẹ̀ àlùwàlá láti bẹ̀rẹ̀ ni àbí máa ma bá èyí tí mo ṣe lọ àbí nígbà míì ni bóyá omi táàpù la lò bómi ṣe tán nú táàpù nìyẹn omi ò bá yọ mọ́ àṣẹ̀wá dúró pé ẹnìkan lọ gbé omi wá àbúlọpọ̀ ẹmú à ń bomi ṣé a kọ̀ntínú àlọ́ àláyẹni àbí àáṣẹ̀tún bẹ̀rẹ̀ ìdáhùn náà ni pé nígbà tí ò bá ti pẹ́ a máa bá àlò àlá wa lọ àní ṣe kí ni àní tuntun àlò àlá ìbẹ̀rẹ̀ wọ́n wá ní kí ni ojú wọn pípẹ́ òun náà ni pé kí orígun kan ní kó má ì tí síwájú ká tó ṣe orígun eléyìí tí yóò tẹ̀lé so eléyìí náà nínú àwọn nǹkan tó ṣe pàtàkì lábẹ́ ọ̀rọ̀ àlò àlá nìyẹn àbẹ̀lẹ̀ ọba subhanahu wa ta'ala kò fún wa ní àgbọ́yé ẹ̀ ju bí a ti ṣe sọ lọ nínú àwọn ahadith tí ó tún ṣàlàyé fún wa nípa àlùwàlá hadith yìí náà láti ọ̀dọ̀ anas abu malik radiyallahu ويغتسل بالصاع إلى خمسة أمداد متفق عليه حديث هنا أنا صلى الله عليه وسلم باسني ألكو láàrin bukhari àti muslim pé hadith tó lálàáfíà ni ó ní òjíṣẹ́ aláwọ̀ sallallahu alaihi wasallam ìṣesí rẹ̀ ni pé yàtàwádọ́wó bilmoti tí ó bá ṣe àlùwàlá ní yóò máa ṣe àlùwàlá pẹ̀lú omi múdù kan a ṣàlàyé fún ẹ pé múdù kan ní òun náà ní ẹ̀kún ọwọ́ eléyìí tí kò kéré jù tí ó ṣe kíni tí kò pọ̀ tí ó sì tóbi jù múdù kan nìyẹn òun náà ni múdù ta máa fi yọ jákàá nígbàtà bá gbàwẹ̀ tán dédé omi yẹn lọ ní ànábi sallallahu alayhi wa sallam ló máa fi ń ṣe àlùwàlá a ti ka hadisi tó jọ eléyìí náà síwájú aṣàlàyé fún ẹ̀mẹ́ pé ìsọgbé ànábi sallallahu alayhi wa máa ń fi omi kan ṣe àlùwàlá ìyẹn kì í ṣe èfúwa ní òdiwọ̀n pé omi tá a gbọ́dọ̀ fi ṣe àlò aláàní kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ àbí kò gbọ́dọ̀ kéré sí yẹn ṣùgbọ́n èyí tó dáa jù ní kíni kí a má jẹ́ kí èyí tó dáa jù ní ká kó wà ní déédéé ti anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò sí láìpé tí ò bá tó kò sì sí láìfi tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tẹ́ni tó fẹ́ ṣe àlùwàlá tí ó bá ti ṣe islam ìyẹn ni pé ó ń lo mí lòkulò ẹlòmí yóò kàn sí táàpù kalẹ̀ rẹpẹtẹ omi kọ ma wéṣì ìyẹn náà bá mu imam bukhari ó sọ pé àwọn wàkẹ́rì alùpùlàmọ́ olùkìsọ́ọ̀fù fìlmáà àwọn olùmọ̀ wọ́n kórìíra kí a ṣe kí ni kí a ṣe ìsìrọ́ọ̀fù níbi omi tá a fẹ́ fi ṣàlùwàlá náà nítorí náà tá a bá ń ṣe àlùwàlá nígbà tí wọ́n ń ṣàlàyé pé kí ló fà á tí ànábì sallallahu alaihi wasallam nítorí náà ó dá kí ó má kọjá módù kan àyàfi tí èèyàn bá rí pé òun ní bùkátà sí bọ́kàn náà omi tí anábì sallallahu alaihi wasallam tó máa fi ń wẹ̀wẹ̀ tó bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà ni wọ́n ní omi yẹn kì í jo omi sọ́run kọ sí àmúdù márùn-ún nítorí pé múdù mẹ́rin òun ni sọ́rún kan múdù márùn yóò jẹ́ kí ni àgbà ó yóò jẹ́ sọ́rún kan àti múdù kan nítorí náà nígbàtà bá ń ṣe àlùwà lánìí kí a gbìyànjú kí a má jẹ kí o jù múdù kan tó bá jù múdù kan lọ láláì ṣe pé awé sí omi bà láìfí bákan náà tá a bá ń wẹ̀ náà ká sáàrí pé à ń ṣe wọ̀ntúnwọ̀nsì níbi omi tí a ń lò eléyìí jẹ́ ọ̀rọ̀ ní ṣókí kún èyí tí a ti sọ tẹ́lẹ̀ lórí hadithi eléyìí tí ó jọ eléyìí náà hadithi eléyìí tí ó gbẹ̀yìn ní abẹ́ bábùlùdó òun náà ń ṣàlàyé súnnà kan nínú àwọn súnnà tàlùwàlá eléyìí tí a gbọ́dọ̀ tún mú ojú tó nítorí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo nǹkan tá a òun náà ni ó ti kọ́ wa látẹnu òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tá a bá ṣe àlọ́ àlátàn kí ló yẹ ká ṣe òun ni àkọlé hadith yìí hadith wá láti ọ̀dọ̀ Umar radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أي من أيها شاء أخرجه مسلم والترمذي وزاد اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين عمر رضي الله عنه sọ أجشى لوني ما منكم من أحد يتوضأ ẹnì kankan ò ní máa bẹ nínú yín o tí ó ń ṣe àlùwàlá fayúsùpì kolówó tó wá ṣe àlùwàlá yìí dáadáa thumma yaqul lẹ́yìn wá àgbà náà wá sọ báyìí pé ashhadu an la ilaha mo jẹ́rìí pé ẹnìkan ìjọsìn tọ́ sí àfi Allah wahdahu la sharika lah òun nìkan ni o kò ní orogún وأشهد أن محمدا عبده ورسوله بكنا مجربي أنبوى محمد ẹrú ọlọ́wọ́ ọba ni òjíṣẹ́ rẹ̀ sì ni bákaná ó ní ìlà futhat láwù abuwarul janna àyàfi kí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó ṣí ilẹ̀kùn alùjọ́nà fún mélòó wá láwọn ilẹ̀kùn náà àtàmánìyà ilẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ tíyàn máa ń gbà wọnú àlìjánà ọlọ́run ọba yóò ṣí ilẹ̀kùn rẹ̀ fún onítọ̀hún yẹ́kùnù mi ayé ha ṣáà yóò wọlé sínú àlìjánà nínú èyíkéyìí eléyìí tí ó bá fẹ́ nú àwọn ilẹ̀kùn yẹn bẹ́lẹ̀ bá ń tọ́ka sí nǹkan kan jọ̀mọ́ ó ń tọ́ka sí pàtàkì ká tó wí gbólóhùn nígbà tá a bá ṣe àlọ́ àlátán ọ̀pọ̀lọpọ̀ wa kì í wí wọ́n sọ pé a sọ pé aṣàlọ́lá ẹlòmí yóò tún tọ́ka sí ẹnu báyìí yóò fi kásẹ̀ pé aṣàlọ́lá ìrànlọ́lá la bákanáà anábì nínú ẹgbọ́wá ti tìrìmí rí ó ní yóò lékún pẹ̀lú pé yóò sọ pé aláhùnmá jàánì nínú tàwábí ìyá ọlọ́wọ́n ọba ṣe mí nínú àwọn tàwábí àwọn tí máa ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run nítorí pé tàwábà ní dandan ní fún gbogbo mùsùlùmí kí a túbà kúrò nínú ẹ̀ṣẹ̀ nǹkan tí wọ́n sì ń pè ní tàwábà òun náà ni adinadamu ìkábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ eléyìí tó tọwọ́ wa jáde bákan náà lẹ́yìn bá tán kò tí ì tó bí kò ṣe pé kí ni tún gbèrò láti má padà sídìí ẹ̀ṣẹ̀ náà mọ́ lẹ́yìn bá ti fi ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ nítorí pé ìkábàámọ̀ gan òun gan òun náà ni ìtúbá gẹ́gẹ́ bó ṣe ń bẹnu hadith Tirmidhi ni pé ànádàmú tọ̀wà ìkábàámọ̀ lórí pé á èmi náà ni mo wá ṣe lọ́wọ́ yìí ìyẹn gan fún ara rẹ̀ ìtúbá ni lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-iqla'u 'ani dhanb ẹ̀ṣẹ̀ sílẹ̀ kì í ṣe ẹni tó tún bá jọmọ́ ìwà tó lọ́ọ̀ mu sìgá mọ́ lẹ́yìn ìgbà tó mu sìgá tán ó ní mo túbá ó tún lọ́jọ́ kejì ó tún padà sídi sìgá àbó padà sídi ọtí àbó padà eré kì í ṣe ẹni tó jọmọ́ ẹni tó ni yóò fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ bákan náà yóò wá ṣe kí ni jọmọ́ yóò tún wá ní pé òun ò tún ní padà síbẹ̀ mọ́ yá ẹ̀ṣẹ̀ yìí inshallah mi ní dédí ẹ̀mọ̀ bákan náà ní àwọn májẹ̀mú tọ́wọ́bá òun náà ni al-ikhlas kéèyàn ṣe ìtúbà yìí ti torí ìtọ́lọ́run ìwọ tó fẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣe ní títorí pé o mọ̀ ìpí ẹ̀ṣẹ̀ ni ó sì dára lójú pé ah, ọlọ́run ọba ò fẹ́ kíní kíní yìí má ṣe nítorí àǹfààní kan tó fẹ́ rí níbi kan nítorí pé táwọn bá tí ọlọ́wọ́n ọba yóò gbà lọ́wọ́ èmi àti ẹ̀yin jọmọ́ òun náà ni ìta bá ṣe nítorí tọ́lọ̀ ìyẹn wá túmọ̀ sí pé à kí a sọ pé ìgbà tó yẹ pé mo kúkú fẹ́ fi kí nílẹ̀ nítorí títọ́ lọ́nà jẹ́ máa ṣe lọ rárá àníyàn rẹ ni wàá túnṣe nítorí pẹ́lú míì ó lè pé nítorí pé ibi tó fẹ́ ti ṣiṣẹ́ ìlú àyàfi kóhun ṣe nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ bóyá àwọn ẹni dáadáa ni ó wá wípé à tó bá ní kó máa kọ̀ntínú pẹ̀lẹ́sẹ̀ òun ní iṣẹ́ yìí lè bọ́mọ́ òun lọ́wọ́ àbó ń wá kò àbó ń wá nǹkan kan àbó ń wá ìyàwó àbí ń wá àǹfààní kan náà àǹfààní láyé yóò wá tún bá yóò fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ eléyìí ní tá a bá tiẹ̀ ṣe ní tìtorí nǹkan tí ò lẹ́tọ̀ọ́ a tún àníyàn wa ṣe eléyìí inú àwọn májẹ̀mú taoba ni bákan náà tó bá jẹ́ pé èèyàn ti gba ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ èèyàn sọ́dọ̀ èèyàn láti dá ẹ̀tọ́ ẹ̀ náà padà o nítorí pé ẹ̀tọ́ ẹlọ́tọ́ ni tá a bá dá padà níjọ́ gbélẹ̀ kíámà ẹni tó lẹ̀tọ́ yóò wá yóò wá béèrè ẹ̀ lọ́wọ́ wa yóò wá bèèrè ẹ̀ lọ́wọ́ wa nítorí náà ó di dandan ká dá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà fún àwọn tí wọ́n ní ẹ̀tọ́ wọn nítorí náà anábì sallallahu alayhi wa sallam àdúrà tí máa ń ṣe ní nígbàtí ó bá ṣe àlùwà látán ẹgbà wá ti tìrìmìzì náà wọ́n ní ẹgbà wá àlékún tó lálàáfíà ni pé ìyá ọlọ́wọ́n bá ṣe mí nínú àwọn tó máa ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run nítorí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ àwọn tí máa ń túbá bákan náà ṣe nínú àwọn tí wọ́n máa ń ṣe ìmọ́ra kúrò níbi ẹ̀ṣẹ̀ àti kúrò níbi àwọn nǹkan tí ó lẹ́tọ̀ọ́ àwọn ni ká máa ṣe nígbàtí a bá ṣe àlùwàlá tán ó èèyàn kan wà tó yẹ pé táwọn bá ń ṣe àlùwàlá tó bá ṣan ọwọ́ wọ́n ní gbólóhùn tí wọ́n rí tí wọ́n bá sọ ẹnu wọ́n tún ní àdúrà tí wọ́n ṣe tí wọ́n bá sọ ojú wọ́n ládúrà tí wọ́n ṣe ṣe lè bá súnà kálà eléyìí kì súnà àwọn àfá oní hadithi ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ pé kò sí hadithi kan tó lálàáfíà pé àdájú sallallahu alaihi wasallam pé a máa ṣe kí ni a máa wí gbólóhùn kan tó bá ń ṣe àwọn àlò àlá anábì kí ń wí sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam tó bá ń ṣe àlùwàlá ní yóò máa ṣe tó bá sì parí ẹ̀ yóò ṣe kí ni yóò wí àdúrà yìí ṣùgbọ́n àwọn àwọn àwọn àwí àfikáwù kan wà àmọ̀gbóyẹ́ ṣe ń tàá sí dìsín tó yẹ pé wọ́n máa ní súnà kódà súnà ni wọ́n sọ ìwé àlùwàlá ẹ̀ àti ìwé àdúrà ẹ̀ ó wà ní kiri ó ní tẹ́lá sọwọ́ ẹrù ṣe ẹsẹ̀ ẹrù báyìí